محمد وعلى آله وصحبه أجمعين ثم أما بعد فدرسنا اليوم في متن عمدة الأحكام من من كلام خير الأنام للإمام عبد الغني المقدسي رحمة الله عليه حديث واتي آه الحديث السابع آه، kí a gbọ́ mọ́túnú hadithi náà ká tó bẹ̀rẹ̀ بسم الله الرحمن الرحيم وعن حمران مولى عثمان بن عفان أنه رأى عثمان رضي الله عنه دعا بودوء فأفرض على يديه من إنائه فغسلهما ثلاث مرات ثم أدخل يمينه في الوضوء في الوضوء ثم تمدمد واستنشق واستنثر ثم غسل وجهه ثلاثا ويديه إلى المرفقين ثلاثا ثم مسح برأسه ثم غسل قط رجليه ثلاثا ثم قال رأيت النبي صلى الله عليه وسلم توضأ نحو وضوئي هذا وقال وقال من توضأ نحو وضوئي هذا ثم صلى ركعتين لا يحدث فيهما نفسه غفر الله له ما تقدم من ذنبه الحمد لله رب العالمين حديث واتني عن حمران مولى عثمان بن عفان رضي الله تعالى عنه حمران تي أجا أرو عثمان تي ọbọkùn lọ́rùn rẹ̀ tó sọ ọdọmọlúàbí àwọn là ń pè ní mawula àwọn tí wọ́n pè ní ẹrú ni wọ́n tẹ́lẹ̀ tá a wá sọ wọ́n di ọmọlúàbí pé káwọn náà máa jẹ́ èèyàn bíi tiwa náà. ẹ̀kọ́ tí a kọ́ fẹ́ ká mú láàrin yìí ká tó ka hadith wa lónìí ó ní pé tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lóko nínú àwọn àfa nínú àwọn àfa salaf púpọ̀ nínú wọn lẹ́rìí pé kana minal mawali nínú àwọn tí wọ́n jẹ́ ẹrú tẹ́lẹ̀ tí wọ́n wá tú okùn ẹrú kò lọ́rùn wọn pé ẹ máa dọmọlúàbí nítorí tọlọ́run wọn ò wá tún lò wọ́n ń wo pé ẹbẹ́rú ni wọ́n tẹ́lẹ̀ rí wọ́n fún wọn láyé àwọn náà wá dà fà tó ipá wọn làwọn yẹn wá ń péjọ ọtí tabanika wo nínú ta islam àmọ́ gbọ́ tí wọ́n mọ̀ pé tọ̀ usubun kaisan nínú àwọn àgbàfà nínú àwọn ọmọ kébí ní abbas ni lóríṣiríṣi bẹ́ẹ̀ àwọn tó jẹ́ pé mawali ni wọ́n ẹrú ni wọ́n lóòótọ́ àwọn tọ́jọ́ ga wọ́n wá fi wọ́n fi wọ́n lẹ̀ nítorí tọ́lọ́ nípa yìí náà máa jọ ọmọlúwàbí wọ́n tún wá gbà wọ́n láàyè pé gbogbo gbìyànjú tẹ́yìn náà bá lè gbà wọ́n fi wọ́n tún dà fáà má àwọn tọ́jọ́ ọmọlúwàbí lọ́wọ́ eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ní gbogbo àwọn tí ń bá ń bẹ níkàwọ́ tiwa náà bí ọ̀tí ẹ̀sẹ̀ rúmọ́ lónìí kódà bí wọ́n bá ní opportunity téèyàn bá lè fún ọmọ téèyàn bínú láti kẹ́kọ̀ọ́ láti jẹ́ nǹkan kan ẹ dákun irú àwọn ọmọ eléyìí ni àkọ́kọ́ ẹ̀kọ́ tá a fẹ́ pera wa sí nínú hadith wa yìí rárá bẹ́ẹ̀ náà lélẹ́yìí ẹ̀ńtọ́ gba hadith yìí wá táwa fi ń rí i kà lónìí ẹrú ló jẹ́ tẹ́lẹ̀ fún Uthman bin Affan radiyallahu ta'ala anhu kọ́lọ́n kó tún san Uthman lẹ́sàn-án gbígbí ta hadith tá a kà í lónìí kọ́lọ́n kó san lẹ́sàn-án rẹ̀ tó fi wá ń di pé ẹrú ẹrú rẹ̀ tó bọ́kùn lọ́rùn rẹ̀ ó fi wá gba aláyè pé kóun náà máa kéwú kó máa gba hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam táwa náà tún fi wá ń rí i kà ní òní yìí radiyallahu ta'ala anhu wa ardọ́hu. ó ní òun gba àdìsí wa látọ̀dọ̀ usman bin affan faman huwa usman bin affan tala ń pè ní usman ibn affan radiyallahu ta'ala anhu. usman bin affan òun ni alkhalifatu thalith min alkhulafa irrashidin nínú àwọn tó rólé anabi wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tí anabi ò sí anabi sí pò padà àkọ́kọ́ abubakar lẹ́yìn náà ni ọkàn Umar lẹ́yìn náà lọ́kàn Uthman ibn Affan radiyallahu ta'ala anhu Uthman ibn Affan oríṣiríṣi ọlá lọ́lọ́run dá látàrí ẹ̀sìn Islam àkọ́kọ́ ni inú péyàn ọ̀nà owó sínú ojú ọ̀nà ẹ̀sìn Islam Uthman ná owó sójú ọ̀nà ẹ̀sìn Islam débi tá ànábì fi ń sọ pé a ma darra Uthman ma fa'ala ba'da al-yawm ma darra Uthman ma fa'ala gbogbo ntí Uthman bá fẹ́ kọ́ máa ṣe lẹ́yìn èyí tó ti ṣe lónìí ọ̀nàwó débẹ̀ débi pé àṣẹ gbogbo tóun níní nítorí tọ́lọ́hún anabi ni gbogbo ntí Usmanu bá tiẹ̀ wá wulẹ̀ o ṣe lẹ́yìn tòní tó ti ṣe yìí insha allah kò ní kò nira bá a má lọ́dọ̀ Ọlọ́run Usmanu bin Affan nìyẹn ara ọlátọ́lọ́ ń ṣe fún Usmanu bin Affan ni pé tí ọ̀tọ́ sẹ́nìkan tó ipò ń lọ́lọ́ ní kó jẹ́ bẹ́ẹ̀ Usmanu bin Affan àwọn méjì nínú àwọn anabi wa Muhammadu sallallahu alayhi wa sallam ni wọ́n jẹ́ ìyàwó òun nìkan anabi fún lọ́mọ àkọ́kọ́ ọlọ́run sì mú bí ṣe ṣe dé ìyàwó Uthmanu tí ń jọ́ ma anabi Muhammad sallallahu alayhi wa sallam ó kú lójú ayé anabi náà anabi náà àníbó ti wù wá nìyẹn sọm ọlọ́run gbà yín òní àbúrò rẹ̀ ní tún fi ṣèyàwó tànàbí o tún tó kú àbúrò rẹ̀ tó tún fún yín náà kú anabi sọ pé bóun bá tún ní ọmọ bíi mí ni wọn bá tún fún Uthman Uthman bin Affan radiyallahu ta'ala anhu nínú àwọn ọlá tọ́lọ́run bá ṣe fún ni ọwọ́ àánú al-asharatul mubashsharuna bil inú àwọn tá nabi wa muhammad sallallahu alayhi wa sallam tá nabi fún ní wíẹ̀rí aljanna látàyé àwọn mẹ́wàá péré ni ara wọn ni usman bin affan radiyallahu ta'ala anhu wa ardahu kí ọlọ́nkọ́ba aṣàlékún yọnu rẹ̀ fún usman bin affan àti gbogbo àwọn sọ̀hábẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam irun tí usman ṣe tí o fi rí gbogbo òpò yìí ọlọ́run kí ọjẹ́ káwa náà ò lè ṣe usman lo ẹ̀mí rẹ̀ ó lo owó rẹ̀ ẹ̀rí pa aṣọ níjẹ̀jọ́ àbí Uthman bin Affan ni ọfà sábàbí bay'atu ridwan òun là nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam lọ́rán sáwọn ará Maka wípé àwa jà o nǹkan báyìí la bá wa tí ròyìn wa bá nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam pé ah, wọ́n mà ti pa Uthmanu idh yubayi'unaka tahta ash-shajara Uthmanu bin Affan là nẹ́bà torí ẹ̀ níta ló ṣe tán di ńgbà tí ànẹ́bà gbọ́ pé wọ́n pa Uthmanu bin Affan radiyallahu ta'ala tabani kama kama naqib Uthman ọ̀pọ̀ òun là nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam náà ẹ̀kọ́ tá a tún fẹ́ ká kọ́ òun nìkan là nẹ́bì sọ ń pa rẹ̀ pé ala astahyi min man yastahyi minhul malaika anabi ní njẹ́ mi náà ní tijú ọkùnrin kan tó ṣe pé kọ́dà àwọn màláìka ń tijú rẹ̀ Uthman bin Affan nìyẹn ọjọ́ níwá rẹ̀ lẹ̀ ọjọ́ ní tẹríba ọjọ́ ń tijú anabi náà máa wá tijú rẹ̀ lọ́tọ̀ nínú àwọn sọ̀hábì radiyallahu ta'ala anhum anabi fi wọn sọ pé ala astahi ngbà wọn fẹ́ máa ṣe mọ̀ pé ah èsì anabi tìjú rẹ̀ pọ̀ fún Usman bin Affani anabi ní ala astahi min rajulin yastahi minhu al-malaika ṣe ń wá ní tìjú ẹni tó ṣe pé kọ́dà àwọn màláìka ń tìjú rẹ̀ radiyallahu ta'ala anhu wa ardahu kọ́lọ́n kọ́sí Usman bin Affan gẹ́gẹ́ bí Humran mawla rẹ̀ tó ṣe gba hadithi wa ó ní rọ́ha Usman rọ́ha Usman radiyallahu ta'ala anhu da'a bi wadu'in Humran ní òun rí Usman bin Affan lọ́jọ́ kan da'a bi wadu'in ó ní wọ́n omi àlùwàlá wá ẹ rí méjèèjì jọra wọn alwudu'u walwadu'u alwudu'u ní àlùwàlá omi tá a fi sàlùwàlá là ń pè ní alwadu'u torí náà hadithi yìí kèsì dáa bí wudu'i dáa bí wadu'in Uthman ní kí wọ́n gbó omi alùwàlá wa alwudu òun là alùwàlá tá n ṣe omi tá a fi ń sàlùwàlá òun là ń pè ní alwadu dáa bí wadu'in fa afraga ala yadayhi min ina'ihi hadithi wa tó ní ó dá lórí alùwàlá ṣíṣe ni. Uthman bin Affan yóò ṣe àlàyé fún wa bóun lòun ṣe ríta nabi wa Muhammad sallallahu alayhi wa sallam sifatu wudu inabiyi sallallahu alayhi wa sallam bóun la nabi ṣe salwala òun lè kọ́ta fẹ́ kọ́ lónìí tó ìpè ní sìn bẹ́ẹ̀ lára sallu kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí ń kírun kéèyàn salwala bá nabi ṣe salwala ń kírun bá nabi ṣe kírun torí pé ní min shuruti sihhati salati inú tọ́lọ̀ ń ṣe ní májẹ̀mú pé bí ó bá pé ìrun ò lè dúró òun làlùwàlá májẹ̀mú ni àlùwàlá jẹ́ fúnrun ó ní tí wọ́n bá fẹ́ táwọn afa bá fẹ́ sọ pé kí là ń pè ní májẹ̀mú tá a bá ń pè májẹ̀mú májẹ̀mú gbogbo ògbà kí ni ìtumọ̀ májẹ̀mú nù sẹ̀ríà Islam pé nǹkan kan jẹ́ májẹ̀mú fún nǹkan kan àlùwàlá májẹ̀mú ló jẹ́ fúnrun wọn a máa sọ pé aṣarutu huwa ma min adamihi al-adam aṣarutu huwa ma min adamihi al'adam wala yalzamu min wujudihi wujudun wala adamun lidhatihi inti n jama jamu nu sharia ni ye asharutu huwa ma yalzamu min adamihi al'adam inti ale pe majamu kankan nu sharia òun ni tó ṣe pé tí ó bá ti sí ntọ́lọ́n lóhùn ṣe ní majamu fún nǹkan náà ò lè sí lápẹjúwe nísìnyí bí ó bá lálù àlá bó kí ẹgbẹ̀rún irun irun wọn kọ̀ lálàáfíà. La torí pé ntí ọlọ́run ṣe májẹ̀mú ọlọ́run ṣe àlùwàlá ní májẹ̀mú ọ̀run níta ṣe ń pè ní májẹ̀mú ni ma yalzamu min adamihi ala adam òun ní ta bá ti rí tó yẹ pé ntọ́lọ́ ń ṣe ní májẹ̀mú fún yẹn kò ṣeé ṣe kárí nǹkan yẹn àmọ́ wala yalzamu min wujudihi wujudun wala adamun lidhatihi ìtumọ̀ yẹn ni pé la yalzamu min wujudi sharti wujudul mashrut kí wá ṣe dandan pé gbogbo wa tá a bá rí májẹ̀mú ni ká máa rí ntọ́lọ́ ń ṣe ní májẹ̀mú ntàwọn afáǹsọ ń ni pé ní èyàn lè sàlù alákàsíkò òrùn ó tóótó kìí ṣe dandan ni pé sọ ti sàlù aláná tún láàsì lọ́kìrùn hàn la yalzamu min wujudihi wujudun wàlà ádámùn lidhatihi èyàn lè sàlù alákàlẹ̀ kírun ó tó wọlé àmọ́ bí ó bá sàlù alá yalzamu min ádámìhì aládàm bí ó bá ti sàlù alá èyàn gbọ́dọ̀ kírun eléyìí ni ìtumọ̀ kí ọlọ́run ó ṣe nǹkan kan ní májẹ̀mú fún nǹkan kan nù ṣẹ̀ríà àlùwòdó àlùwàlá ṣíṣe májẹ̀mú ni tí ò gbọ́dọ̀ má sí ń bẹ̀ kó tó di pé yẹn bọ́ wájú òun fẹ́ kírun òun lọ́ fẹ́ kí fúnra ẹ̀ ní àbọ̀ fẹ́ kí fáwọn èèyàn ní jama. Usmanu bin Affan gẹ́gẹ́ bí Humranu ṣe wí olóní wọn gbé omi àlùwàlá wa àkọ́kọ́ ń tọ́wọ́ akọ́ṣe ni pé fa afraga ala yadayhi min ina'ihi afraga ala yadayhi min ina'ihi Usmanu wa ṣẹ́ omi sí ọwọ́ rẹ̀ méjèèjì eléyìí ń bá ń ta ti kanu hadithu níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn pa anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní bẹ́ẹ̀ yẹn bá jí tó fẹ́ sàlùwàlá kò gbọ́dọ̀ tọwọ́ tó fẹ́ fi sàlùwàlá yìí kọ́ tọwọ́ bọ́ ní omi sùn àfi kọ́kọ́ ṣe kíni àfi kọ́kọ́ fọ ọwọ́ yìí ní ẹ̀mẹ́ta òun ní ọ̀sùnmánu ṣe yìí ọ̀sùnmánu ni wọ́n gbómi wá ọwọ́ ṣẹ omi yìí sí ọwọ́ afraga ala yadayhi min ina'ihi omi sí ọwọ́ rẹ̀ méjèèjì nù gbá fagasalahuma thalatha marrat ó sì fọ ọwọ́ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tó wá ṣe léyìí tán thumma adkhala yaminahu fil wadu lẹ́yìn eléyìí ni Uthmanu ṣẹ̀ṣẹ̀ wá fi ọwọ́ ọ̀tún rẹ̀ ọwọ́ ọ̀tún ló fi bọ omi kọ̀ fọwọ́ sí bọ́ torí pé Uthmanu ó padà sọ fún wa gbẹ̀yìn pé gbogbo ń tẹ́rí tóun ṣe yìí bóun ṣe rí tá nàbí wa mú ọwọ́ ọ̀tún rẹ̀ ó fi bọ àlùwàdú omi àlùwàlá tí ń fi ń sàlùwàlá lẹ́yìn ìgbà tó ti fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta níbàámu pẹ̀lú ìlànà nẹ́gbà muhammed sallallahu alayhi wa sallam pé bàbá fẹ́ sàlùwàlà kárí pé awi ọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta kó tó di pa lè láǹfààní àti tì bọ́nú omi. asàlàyé fúnra wa pé eléyìí ọba ẹni tó bá fẹ́ fi gbá àbá bọ́ tó bá fẹ́ fi sàlùwàlà àmẹ́ni tó ṣe pé ní àgéni àbẹ́ ẹnu ẹ̀rọ ló sí lọ́fẹ́ fi sàlùwàlà ni àdéhìí yìí ọba wí. ntí sẹ̀rí akọ ni pé ká tọwọ́ bọ́nú omi sùn à àmọ́ ńgbà tí ọba ti di pé á nídìí àti tọwọ́ bomi kẹ́yìn ọgbàlù àlá rẹ̀ kọ́ máa ṣe láì ṣe pé ní ọkọ̀kọ̀ wẹ̀wọ́ lẹ́ẹ̀mẹ́ta kó tó wá máa tọwọ́ bọ omi eléyìí ni Uthman ṣe lẹ́yìn ìgbà tó wẹ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta adkhala yaminahu fil wudu Uthman wá ti ọwọ́ ọ̀tún rẹ̀ bọnú omi àlùwàlá thumma tamadmada lẹ́yìn eléyìí ló wá yọ alimọ́dùmọ́dọ̀ kéèyàn ó tó yọ nùnù níbi sẹ̀rí àṣegbè kalẹ̀ nǹkan méjì ni a bomi sẹ́nu má a ta xaríkì hadalima èyàn bẹ́ẹ̀ yẹn bá bomi sẹ́nu lásán tó kàn wá su ẹnu ju èyàn ò ṣe mọ́dùmọ́dọ̀ àfi pé ní amúfu omi yìí lẹ́nu wa bó tilẹ̀ wọ́ ma omi yẹn gbọ́dọ̀ ṣe kínni ó gbọ́dọ̀ tahara ó gbọ́dọ̀ yí padà lẹ́nu wa n ta ní mọ́dùmọ́dọ̀ nù ẹ̀kan lèyàn wá yí padà lẹ́nu ní ẹ̀ẹ̀mejì ní ó ti sìn ó ti sọ̀hún ní kọ́mọ́sá jẹ́ pé ní ọkàn bomi sẹ́nu lásán ó sì tù dálẹ̀ ntí ń jẹ́ mọ́tò lomi tá a fi sẹ́nu tá a wá yí omi yìí po lẹ́nu wa níwọ̀nba bẹ́ẹ̀ yẹn bá ṣe báyìí ó ti ṣe ń tàn pé ní alimadumadu ọyọ ẹnu nínú àlùwàlá. fún matamadumadu wa stanṣakọ lẹ́yìn náà stanṣakọ ọwọ́ àfin omi símú àti sọlẹ́ yìí náà fúnra wa nù hadithi tó ṣáájú ipe nu àlùwàlá ni kí omi ọ lọ yìí kọ́ lọ wa ní gímú wa fún mọ̀sánsara omi yìí àwa gbọ́dọ̀ jẹ́ ọ jáde sọ́hùn irú omi tá a paasi sínú mú yìí òfin ṣẹ̀ríà ni pé kí omi yìí ó tún wá kó sọ̀kalẹ̀ padà wá gbogbo ẹ̀ ní Usmanu ṣe tamadumadu Usmanu bomi sẹ́nu omi omi yìí lẹ́nu ó tu dànù wastanṣakọ ó fin omi símú wastansara ó tún wá tu omi tó fin símú yìí jáde lẹ́yìn náà thumma gasala wajihahu thalatha thumma gasala wajihahu. Salata lẹ́yìn eléyìí ni Uthmanu ṣẹ̀ṣẹ̀ wá wẹ ojú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wajha u thalatha kí là ń pè ní ojú torí pé níta bá ní ojú lọ́dọ̀ tí wà ń lẹ̀ Yorùbá ní Yorùbá tá à ń sọ o lè fẹ́ dàrú torí pé níta àfihàn rẹ̀ yìí náà ojú là ń pè ẹ́ bọ̀tí sọ́ba ìpélédè Lárúbáwá ni àwọn mọ̀ yàtọ̀ láàrin tá à ń pè ní àínú ọ yàtọ̀ sí ti wọ́n ń pè ní wájíhù eléyìí tá àfihàn rìn náà yìí ni Lárúbáwá ń pè ní àínú ìṣẹ̀rí ọ̀ sọ pé ní níta fi ń rí náà àyínú yìí nìkan ní ká fọ́ ká mọ̀ wá gbọ́ yìí pé ní ká fọ́ ojú wa kéèyàn wá sí pé nu bíi nìkan nu bíi nìkan ga ojú náà mo ti fọ̀ yẹn yóò bá ní ò ní èdè míì tí wọ́n ń pe àyínú yàtọ̀ síwájú àmọ́ nínú èdè lárúbáwá tí ṣẹ̀rí àfi sọ̀kalẹ̀ ọ̀yàtọ̀ọ̀tọ̀ àlàyínú ní lárúbáwá ń pe níta fi ń rí náà kí wá ni wọ́n ń pè níwájú wọn ni ma tahsulu bihi almuwajaha alwajhu huwa ma tahsulu òun ni níta fi ń kọjú sí òun ni pé níbi yẹn bá fẹ́ wẹ ojú nísìnyí làwọn afáàfi sàpẹrẹ rẹ̀ pé ntẹ yẹn ń wẹ nu ojú ó bẹ̀rẹ̀ láti ibi tí irun ti ń hù láyé orí wa níwájú wa yàn yìí ó sì fi dé ìsàlẹ̀ ìjàgbọ́n wa torí pé gbogbo ẹ̀ là ń kọjú sí yàn ntẹ ń jẹ́ iwájú ní ta ń fi ń da ojú kọ èèyàn òun pé bá a bá fẹ́ wẹ ojú náà lọ àlá ó bẹ̀rẹ̀ láti bí ìbẹ̀rẹ̀ tí irun ti ń hù lórí wa ń bì níwájú wa yóò sì parí sí ìjàgbọ́n wa nísàlẹ̀ ìjàgbọ́n lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì ààlà méjèèjì létí wa ẹ rí i pé bí etí létí ti kọjú etí kan kọjú sẹ́gbẹ̀ẹ́ bíi etí kan kọjú sí apá àlàáfíà gbogbo nǹkan yòókù kọjú sí ẹni àbá kọjú sí ìyẹn ni pé n ti ń jẹ́ àlùwájú ma tahsulu bihi almuwajaha n táà fi ń dájú kọ́yàn àwọn afá ti wá sáàlà rẹ̀ fún wa àwọn onímọ̀ ṣẹ̀ríà wọ́n ní ó bẹ̀rẹ̀ láti ibi tí irun ti ń hù lórí wa ń bì ó sì fi parí sí ìsàlẹ̀ ìjàgbọ́n wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wa lẹ́gbẹ̀ẹ́ òsì wa aláàrẹ̀ òun létí wa méjèèjì láti bẹ̀rẹ̀ kótó kẹtíyàn yín kó ti so kan etí ní ẹgbẹ́ àlàáfíà gbogbo eléyìí ló ṣe dandan kéèyàn ọwẹ́ tí n bá ń ṣe àlùwàlá fún magasala wajhahu thalatha Uthman wa wẹ ojú rẹ̀ ní ẹ̀mẹ́ta àtàbáni kí awo nínú àwọn ọ̀ràn yẹn àlùwàlá àlùwàlá láwọn ọ̀ràn yẹn ọ̀làwọn súnà nínú ọ̀ràn yẹn àlùwàlá gbogbo ń ta ti kà yí àkọ́kọ́ ọ̀ràn yẹn àlùwàlá tá a kà nísìnyí òun lójú wíwẹ̀ àwọn tí ń jọ́ràn yà lùwàlá àwọn lélẹ́yìí tí ń bẹ nù ayé alukur'an alkarim yẹn faksilu wujuhakum ojú ní alukur'an alkarim ti bẹ̀rẹ̀ gbogbo eléyìí tá a kà ká wẹwọ́ ẹ ká bu omi sẹ́nu ká gbé hàn ká fomi símú gbogbo eléyìí nù sunna ni a gbọ́dọ̀ má ṣe eléyìí náà o kèsì pé sunna kára pé a ah, èmi lè yọ ọ́ lẹ̀ lónìí ní ṣe alwudu kama tawadda anabiyu sallallahu alayhi wa sallam anabi ó kọ́ wa ìkójú ló ti bẹ̀rẹ̀ àlùwàlá àmọ́ tí a fẹ́ ká mọ̀ bí ni pé hekima tí ogbo eléyìí fi ṣáájú tó fi ṣe pé ní àkọ́kọ́ bomi sẹ́nu àfomi símú àfomi sọ́wọ́ kó tó wá kan tí ń jẹ́ ọ̀ràn yẹn àlùwàlá gan tí ń jẹ́ ojú hikima tí ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yẹn ni pé a ti sọ fúnra wa pé nǹkan mẹ́ta lèyẹn fi mọ̀ bóyá omi yìí ṣe é sàlùwàlá àbí kò ṣe é sàlùwàlá mẹ́tẹ̀ẹ̀ta yìí ni sẹ̀ríà ti wá fún wa láyè látara bọ́rí ọlọ́run ṣe to ètò àlùwàlá a ti ráàrí dájú kó tó di pa débi tí ń jẹ́ àwọn ọ̀ràn yẹn orígun àlùwàlá pé a ah, omi yìí kò sí iye méje ń bẹ̀ ń pọmi tó ṣe sàlùwàlá ni torípọ́nà mẹ́ta lèyàn fi mọ̀ bómi ṣe sàlùwàlá bí ó sì ṣe é ṣe ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ká rí lójú ńgbà bá bomi lẹ̀ tá a fẹ́ fi sàlùwàlá rírí ojú ti kó mbẹ́ ọ̀nà kejì ni pé ní ká gbọ́ títọ́ wò lẹ́nu ẹ̀rí pé ńgbà tá a bá tà mọ́dọ̀ tá a bomi sẹ́nu tá a fi yọ nùnù a ti mọ̀ bọ́bá ìpérú omi yìí èso mi tá a lè máa fi sàlùwàlá tọ́ba epo mi yìí kò tún ní nǹkan kan tó kọ̀ pé ká má fi sàlùwàlà ń pa adùn ẹnu rẹ̀ kọ̀ yàtọ̀ ọkọ̀ nìkan ọ̀nà kẹta ní kíni òórùn tó òórùn tó mi bá rùn tó mi bá ti ń rùn òórùn tó yàtọ̀ fún bomi ṣe rí kò ṣe sàlùwàlà mọ́ ní sẹ̀rí àwa fi tò yẹn kalẹ̀ ńgbà tá a bá ti wò ó lójú tán a tún fi sẹ́nu èyí ó méjì ẹlẹ́ẹ̀kẹta tí ọ̀wá jẹ́ òye wa yẹn ká tó bẹ́ sínú àrkánù àwọn orígun àlùwàlà òun ká fi omi símú ká sì tú síta padà ló jẹ́ kí gbogbo eléyìí ó ṣáájú gasilul wajhi níbi àlùwàlá. nípa báyìí ni pé Usman radiyallahu anhu lẹ́yìn tó ṣe léyìí ó wẹ ojú rẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta. wa yadayhi ilal mirfaqayni wa yadayhi ilal mirfaqayni. Usman radiyallahu anhu ó tún wá wẹ ọwọ́ rẹ̀ méjèèjì títí tó fi dé ìgbàwọ́ rẹ̀ yàdéyìí ilà mẹrùfàkọ́yìnì ọwọ́ ọwọ́ rẹ̀ méjèèjì dé ìgbọ́wọ́ ìtumọ̀ méjì ni ìlà máa mú wa nú èdè lárúbáwá bí yẹn bá sọ pé ní ó ṣe nǹkan kan min ìlà ó bẹ̀rẹ̀ láti ibì kan ó fi débì kan ìmọ̀ wáyé ńgbà míì tí ó ṣe pé ní níta fi ṣàlàyé òun náà gbọ́dọ̀ kó sínú níta ní ká ṣe ìgbà míì ṣe ń tó ṣe pé ní níta fi ṣàlà rẹ̀ yìí ń àfi ṣàlà ni òun ò ní kó sínú ẹ̀ èwo ni ọba òfin àlùwàlámù nù méjèèjì lẹ́yìn ọ̀nà míì ghasala yadayhi lal mirfaqayni ǹjẹ́ n ti ń jẹ́ ìgbọ́nwọ́ yìí sóun náà ń bẹ́ nù táwẹ̀ ni àbí sẹ̀rí àníkà fi sààlà ni pé sáwì ọwọ́ rẹ kó fi dé ibi ìgbọ́nwọ́ ìyẹn ni pé bọ́ọ̀ bá wẹ igun ọwọ́ rẹ igun wọn bì kò sẹ́ nǹkan kan àbí túláàsì ni ká ṣe kínni ká wẹ òun náà gẹ́gẹ́ bí mo ṣe wí ìlà léde lárúbáwá ìtumọ̀ méjèèjì ni máa mú wa àmọ́ máa ń yàtọ̀ ní lílo rẹ̀ tó bá ṣe pé ní ti sẹ̀rí islam gbé kalẹ̀ wọ́n ní tá a bá wo abala kìíní àtabala kejì tó bá ṣe pé ní wọ́n yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ìmọ̀ example rẹ̀ wá ìlà níbẹ̀ yẹn kò túmọ̀ pé ntọ́lọ́hún fi ṣe gáyà tọ́lọ́hún fi ṣòfin pé fi nǹkan báyìí sáàlà kò túmọ̀ pé kí nǹkan yẹn ó kó sínú tí a ṣe pẹ̀lú ìbádà yẹn lápèjúwe ńgbà tọ́lọ́hún ó sọ̀rọ̀ ààwẹ̀ fún wa ọlọ́run ní nínú suratul baqara wa atimmu siyama ila al wa atimmu siyama ila al-layl ẹ gba àwẹ̀ ìlà títí di oru ǹjẹ́ ń bẹ́nu rẹ̀ pé ní ká gbàwẹ̀ lóru bí ìlànà lọ́lọ́run sì wí ń bẹ̀ bọ̀tí wọ́n ní tá a bá wò ẹ́ rí i pé ọ̀sán ó ti yàtọ̀ fún òru ìtumọ̀ ẹ̀ ní kọ́lọ́run fi yẹn sààlà ni pé bóru bá ti dé àwẹ̀ tán àti mùsíyámà ìlàlẹ̀ torí pé jésù méjèèjì yàtọ̀ jésù ti kùránì ń bá bọ̀ tẹ́lẹ̀ ń pa àwẹ̀ lọ́sàn-án yàtọ̀ fún tọ́lọ̀ ń fi ṣe gáyà rẹ̀ pé òru ìyẹn ni pé kò kó òru òkó sínú gbàtà gbọ́dọ̀ máa gbààwẹ̀ wà á ti mùsíyàmá ìlàlẹ̀ bóru bá ti dé àwẹ̀ dúró àmọ́ tá a bá ní ká wo ọwọ́ wa yádù lọ́lọ́run ní awẹ́ yàdẹ́yìí ìlà mẹ́rìfàkọ́yìnì kí là ń pè ní yádù èdè lárúbáwá ní yádù ní tí wọ́n ń pè ní yádù lédè lárúbáwá ó bẹ̀rẹ̀ látòrí orí ọmọ káwa yìí ó sì fi débo ó fi débi gbogbo eléyìí ni wọ́n ń pè ní yádù nínú sẹ̀ríà ìsìlámù nínú èdè lárúbáwá látòrí ọmọ káwa yìí tó fi dé tó fi déjì káwa ní jẹ yádù eléyìí ń fi hàn wá pé ní ilal mirfaqayn kò sí yàtọ̀ láàrin rẹ̀ ọwọ́ kan náà gbogbo ẹ̀ láti bí a ti bẹ̀rẹ̀ àti mẹ́rìfàkù kọ́dọ̀ tó kọjá mẹ́rìfàkù gan lára ọwọ́ náà ni irú bí ìlà bá wá nínú ìlànà sẹ̀ríà báyìí ìtumọ̀ ẹ̀ ni pé ní tí sẹ̀ríà fi ṣe gáyà ń bẹ̀ yẹn yadkhulu ma'al òun náà kò sínú tá gbọ́dọ̀ wẹ̀ ló fi jẹ́ pé dandan bá a bá fẹ́ wẹ ọwọ́ wa èèyàn wa gbọ́dọ̀ wá pé ilal mirfaqayni jẹ́ ń wẹ ọwọ́ kó fi débi ìgbọ́wọ́ túláàsì ọ gbọ́dọ̀ wẹ ìgbọ́wọ́ yẹn náà ni ó ló fi yàtọ̀ sí wa atimmu siyama ilal layl nípa báyìí wa yadayhi ilal mirfaqayni thalatha Usman wa wẹ ọwọ́ rẹ̀ méjèèjì títí tó fi dé ìgbọ́wọ́ rẹ̀ léyìí ثم مسح برأسه ra'sihi lẹ́yìn eléyìí ni Uthman wá ṣe ثم مسح برأسه fọwọ́ pa orí rẹ̀ thumma masaha bi ra'sihi gbogbo ń tó bá ti jẹ́ minal mamsuhat ń tà máa fọwọ́ pa nínú lànà ṣẹ̀ríà kẹ́ ní àdàdì gbogbo ń tó bá ti ní pé ẹ fọwọ́ pa nǹkan báyìí kẹ́ ní kíni kẹ́ ní pé ẹsẹ̀ lẹ̀ kan ẹsẹ̀ lẹ̀ méje ẹsẹ̀ lẹ̀ mẹ́ta àmọ́ gbogbo tó bá ti di pé ní alghaslu ẹwẹ́ nǹkan báyìí òní máa ní ẹsẹ ilẹ kan ìgbà mi ẹsẹ ilẹ méjì ìgbà mi ẹsẹ ilẹ mẹ́ta ẹrí pé ńgbà tí àdéhìí bẹ̀rẹ̀ ẹ ọwẹ ọwọ́ rẹ̀ ní ẹ̀mẹ́ta ọfọmisẹnu lẹ́ẹ̀mẹ́ta ńgbọ wa débi masahara sahu ọdàdúró bẹ ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ntí àbá ti ń fọwọ́ pa nínú àlùwàlá ẹ̀ẹ̀kan péré là á ṣe àwọn olà máa fọwọ́ pa nínú àlùwàlá òun náà lórí wa àti kíni àti etí wa méjèèjì yìí ẹ̀ẹ̀kan péré náà là á máa ṣe nínú àlùwàlá kì í pẹ́ méjì kì í pẹ́ mẹ́ta. ثم مسح برأسه ثم غسل كلتا رجليه ثلاثا لي لي عثمان واو سير مجيجي ثلاثا لمتا إلي إنكو آية القرآن الكريم تني وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين افوق باوري وأرجلكم أما سيئ سنتي فوق باو أوكني ẹfọ ẹsẹ̀ yín ni hadithi yìí ni fi ń yé wa bẹ́ẹ̀ yẹn ti ẹ̀fẹ́ ní dáwùtù ń bẹ̀ tẹ́lẹ̀ torí pé Uthmanu torí bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe sàlùwàlà thumma ghasala rijlayhi kilta rijlayhi thalatha Uthmanu wá wẹ ẹsẹ̀ rẹ̀ ọfọ ẹsẹ̀ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹsẹ̀ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́lò ní ẹ̀mẹ́ta. thumma qala ẹ̀rí pé gbogbo bá a ṣe ń ka hadithi yìí bọ̀ látẹ̀kan lafzu kan bẹ ti ń takarara ti ń wálẹ̀ baba ti ń parí kan àtún ní thumma baba tún parí kan àtún ní kíni thumma ìtumọ̀ eléyìí ni pé ní at-tartibu fi wà fil wudu ìyẹn ni pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sàlùwàlá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní bó ti ṣe tó àlùwàlá òun ní ọ̀sùnmánu ẹ̀rí pé ń gbà tẹ́ Humranu náà máa sọ bí ọ̀sùnmánu ṣe sàlùwàlá ìwọ̀n à ń fi yé wa pé thumma lẹ́yìn tó ṣe léyìí tán lẹ́yìn náà ló wá nǹkan báyìí lẹ́yìn náà ló wá nǹkan báyìí lẹ́yìn náà ló wá ṣe nǹkan báyìí tí ń jẹ́ tuma thumma lédè lárúbáwá nìyẹn eléyìí fi ń yé wa pé ní kéèyàn fẹ́ sàlù alánìsín kọ́ wá níbi ẹsẹ̀ lòun ó ti bẹ̀rẹ̀ àbí ah, ojú ni kọ́kọ́ fọ́ ń gbé kóun là kọ́kọ́ orígun àlùwàlá eléyìí ò rí bẹ́ẹ̀ torí pé bá nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe tó làwọn afáàfin máa fi yé wa pé nínú fara'idul wudu nínú àwọn tó ṣe dandan nínú àlùwàlá òun ni kíni at-tartib kótó kẹnu kótó kan imú kótó kan ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí yóò fi àfi wá parí ẹ̀ síbi ẹsẹ̀ wa. Uthman bin Affan radiyallahu ta'ala anhu lẹ́yìn tó wá ṣe àlùwàlá ìtàn bí ó ṣe ṣe yìí ó wá ní ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam tawadda'a nahwa wuduhi hadha ó ti rí tí mo ṣàlùwàlá gẹ́lẹ́ yìí irú àlùwàlá tí mo ṣe yìí bẹ́ẹ̀ ni mo rí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ti ń ṣe àlùwàlà ìyẹn ni pé ntó fi ka tó fi wá di lónìí tá a wá ń ka ntí humranu wí fún wa pé usman wa ni wọ́n gbómi wá ọwọ́ asẹ́ omi sọ́wọ́ ọwọ́ abomi sẹ́nu nítorí ntó usman wí ní parí yìí ni usman ní sẹ́rí mo ṣe ṣàlùwàlà fún yín gẹ́lẹ́ yìí ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam tawadda'a nahwa wuduhi àdá irú àlùwàlà tẹ́rí tí mo ṣe tẹ́rí yìí ẹ̀yin tẹ́ ẹ̀ sì rí tẹ́ ẹ gbọ́ tí Humranu sọ àlàyé rẹ̀ fún yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo rí tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe àlùwàlá èyí ni pé báà náà bá fẹ́ ṣe àlùwàlá tọ́lọ̀ ń pè ní májẹ̀mú fún ìrun túláàsì àfi ká ṣe gbàṣẹ bá nù hadithi yìí. wa tún wá fi kún pé Ànábì wa sallallahu alayhi wa sallam lẹ́yìn tó ṣerú àlùwàlá báyìí tán Ànábì ni man tawadda'a nahwa wuduhi hadha thumma salla لا يحدث فيهما نفسه غفر الله له ما تقدم من ذنبه صلى الله عليه وسلم tún wá ní àǹfààní ńláńlá ní ọlá nẹ́bí wá ń fi kún pé sallallahu alayhi wa sallam pé bẹ́ẹ̀ bá ṣerú àlùalá tóun ṣe tẹ́ òun tóun ṣe yìí tí ó wá fi mọ bẹ́ẹ̀ tí òjá àlùalá yọ jẹ́ asán bí ti ń sàlùalá tán ó wá fi kírun rákà méjì péré thumma salla rak'atayni la yuhaddithu fihima nafsahu tí ọ̀bára ọ̀kọ̀bá ẹ̀mí ara rẹ̀ sọ nǹkan kan ń pọ̀ ọ̀rọ̀ lé ayé lórí irun yìí kọ̀ wá lórí irun yìí kọ́ máa ronú pé ah mọ́tò mi tí mo sì gbélé mẹkáníìkì ah àbí kìnní kan tí mo sì ọmọ tó sì darí iléèwé la yuhaddithu fihima nafsahu tí ó máa bá ara rẹ̀ sọ nǹkan kan ní ayé ẹ̀wọ̀n tọ́lọ́ wọn ó ṣe fún ghafara allahu lahu ma taqaddama min dhanbi anabi ni gbogbo n ti ṣẹ̀ ṣáájú nú ẹ̀ṣẹ̀ gáfara allahu lahu ọlọ́run forí rẹ̀ jìn àmọ́ pẹ̀lú kíni man tawadda'a nahwa wuduhi hadha ẹni ó bá ṣerú àlùwàlá tí tí mo ṣe yìí ó dé ní. thumma salla rak'atayni tó wá dìde tó kírun raka méjì ó di mélòó ó di méjì la yuhaddithu fihima nafsahu tí ò ní bá ẹ̀mí ara rẹ̀ ro nǹkan pọ̀ ọ̀rọ̀ ilé ayé tí ó fi parí raka méjì gáfara allahu lahu ma taqaddama min dhanbihi gbogbo ntó ti ṣẹ̀ nú ẹ̀ṣẹ̀ kó tó dásìkò yẹn anabi lọ́lọ́run ó sì forí ẹ̀ṣẹ̀ jìn Ọlọ́run ó forí rẹ̀ jìn kí Ọlọ́run ọba kí ó ṣe wá ní ẹni tí ó lè máa ṣerú àlù àlá báyìí tí ó lè máa ríru ìforíjì ẹ̀ṣẹ̀ ńláńlá báyìí gbà kọlọ́n kọfẹsẹ̀ wa lé ojú ọ̀nà sunna anabi muhammad sallallahu alayhi wa sallam pẹ́ so ibi ni a dùn gẹ́gẹ́ bí ọjọ́ ti lọ insha allah tó bá dé ọjọ́ mẹ́jọ a tẹ̀síwájú ń pa ahadith wa fi kitabi umdatil ahkam. هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين wọn kò bá wa san àwọn dókítà lẹ́san dáadáa àti àwa tí a jókòó gbọ́ náà ẹ dákun ìbéèrè kan bẹ tí máa dààmú ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ òun náà ni gbólóhùn pé eléyìí ni sunna eléyìí ni wájibù kíní yìí ó máa da ọ̀pọ̀lọpọ̀ kan rú ìgbà tẹ́ ẹ̀ ń sọ fún wa pé àwọn àlọ́ alẹ́ eléyìí ni sunna níta sì gbọ́ ní tàrífù sunna ni pé ma yusabu ala fa'ilihi wala yu'aqab ala tariki irú ẹni tó wá sálọ àlátọ́ ẹ pàmò súnà ni ọ fi wọn lẹ ọ sáré lọ lè ṣe tójú nìkan àbúsí gbàgbé ẹ náà ni irú nǹkan bá ní kọ <clears throat> ẹ̀kejì níta gbọ́ ni pé kò sí pé láyé ànábì kínní kan súnà àbí láyé àwọn sábí pé eléyìí súnà eléyìí ní ìsọ̀ràn yẹn ẹ dákun bò ní àárín yìí ṣe rí. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ọlọ́run ọ̀sán yín lẹ́sàn dáadáa lódodo ni ńgbà tá a bá ń sọ kọ́dà ẹlòmíì ọ̀tí ẹ̀ gbọ́yé pé súnà mo ti wà ń bì kan tẹ́nìkan ní eléyìí nu mustahabu ni bọ̀tí ẹ̀mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa túmọ̀ mustahabu fún wa ń lè kí oúnjẹ òun ni pé ntí ntáwọn àfáàfẹ́ nítorí òun wá gbọ́yé ni pé bóyá àfa kùntù àtàfà ògidì ẹ bóyá sẹ́ka bùnmọ́mí àtàfà sango àwọn ni wọ́n wá ni wọ́n kóra ọjọ́ ni wọ́n ní ìtàfẹ́ ah, nínú ẹ̀sìn ìtàfẹ́ ni ntẹ́nìyẹn gbọ́yé nìyẹn. ó ń sọ tí tìkára tìkára níjọ́ pé ẹbí táwọn àfa nítorí tí a sọ débẹ̀ ni pé wọ́n kìlọ̀ nǹkan kan tó ṣe fún un pé ah, eléyìí ò sí nínú ara ẹ̀sìn wọn ni ah, ibi táwọn àfa àfẹ́ ń bẹ nínú ẹ̀sìn pé nínú àwọn táwọn àfa àfẹ́ ìtumọ̀ mustahabu kese pa àfa ọmọdé àfa àpàkátà àfa àbìkan ni wọ́n wá péjọ ni wọ́n làwọn fẹ́ àfa kan lẹ́tọ̀ àti pé òun fẹ́ nkankan nú ẹ̀sìn ọlọ́run pé òun ọ̀fẹ́ nkankan ìtumọ̀ mustahabu ni pé gẹ́gẹ́ bí sheikh abdulmumin ṣe wí láyé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹ ní rí nbì kan tá anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí ó ti pa àwọn sọ̀hábí láṣẹ tí wọ́n máa wá béèrè lọ́wọ́ anabi pé ṣé wájibu lélẹ́yìí ni sọ́ràn yẹn lèyí tó ní àṣẹ ni àbí sunna àbí mustahabu ẹ lọ wádìí ẹ kò síbi kankan tẹ́ ti rí báwọn sọ̀hábì anabi muhammad sallallahu alaihi wa sallam wọ́n máa wádìí lọ́dọ̀ anabi pé ọ̀dà àti gbọ́ntò wí àmọ́ sọ̀rọ̀ yẹn lélẹ́yìí ni àbí ntẹ̀yìn eh, àfáàfẹ́ ni àbí súnà ni lójó dùnmọ́ mi pé ọ̀nà tí sheikh abdulmi gbé gbà ni pé ara ń tí ó dé bá ó dé bá wa nú ẹ̀sìn lẹ́yìn táwọn sọ̀hábà ò sí láyé mọ́ ni kò sí nú àṣà àwọn sọ̀hábì anabi muhammad sallallahu alaihi wa sallam àwọn sọ̀hábà etí wọ́n mọ̀ ní pé kọ́lá rasúlù sallallahu alayhi wa sallam sannabi wí nǹkan báyìí bí ó sì di títẹ̀lé sami'na wa ata'na èyí tó jẹ́ dandan èyí tó jẹ́ súnà àmọ́ lẹ́yìn ìgbà tí ó di pé ìmọ̀ wa bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí i àwọn àfáà tó wá gbé kalẹ̀ tí wọ́n wá pín ní eléyìí o fardu ni ọ̀ranyàn lélẹ́yìí eléyìí o wájibu ni eléyìí o súnà ni eléyìí mandubu ni kìí ṣe pé àwọn náà ṣiṣẹ́ ìfẹ́ nu wọn gbogbo ohun tí wọ́n mú wá ìwọ́n mẹ́rin wa nù súnà náà ni bọ̀tí tí sheikh abdulmumin ti wí lẹ́ẹ̀kan làwọn rò ìpè ní ìmọ̀ wá ṣẹlẹ̀ ń gbà míì tí ó ṣe pé ní bóyá èèyàn gbàgbé bóyá ṣe kíni ó gbàgbé láti ṣe nǹkan kan ó sì ti ṣiṣẹ́ ẹ̀sìn yìí tán alimami ibn al-qayyim rahimahullahu ta'ala nínú tírà rẹ̀ tá à ń pè ní i'lamul muwaqqi'in ar-rabbil ar-rabbil alamin ọlọ́nà méjì ni àwọn àfáàfin máa ṣe fatiwa àwọn oní fatiwa fatiwa pé ẹ dákun mo fẹ́ ṣe nǹkan báyìí kí ni ṣẹ̀ríà wí ń pa rẹ̀ ọ̀nà kan nìyẹn fatiwa ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ dákun mo ti ṣe nǹkan báyìí ẹ já ti àárín yẹn èyàn wá bá wa nísìn pé tọ ẹ dákun bí yẹn bá fẹ́ kírun bó la ṣe kírun bọ̀tẹ̀ yẹn ni ẹ mo kírun kan lánàá àmọ́ ńgbà tí mo kírun mo ẹsẹ̀ mọ̀ nísìn ni pé yẹ kí n kéwú jákè kéwú jẹ́jẹ́ mo ké ó sì kì í látànà àbí a ǹtí ẹ̀ ké súra kankan bẹ́ẹ̀ mọ̀kàn ké fatia ni àbí a ǹtí ẹ̀ ké fatia ó yàtọ̀ ẹni tí ò tí ì kí túláàsì ni ká kọ ká sì jọ mọ̀ pé gbogbo eléyìí ni ànábì fi kírun o àmọ́ táwọn afáà torí rẹ̀ gbé kalẹ̀ pé eléyìí ọ̀ràn yẹn ni eléyìí súnà ni pé ńgbà tó bá ti wá bọ́ irú ẹni tó wá béèrè nísìnyí pé a òun ọmọ òun òun òkéwújáke òun kéwújẹ́jẹ́ wà ní eléyìí òsínú faraidu sọ̀la kò sí nù ọ̀ràn yẹn irun nítorí náà lába sàlẹ̀ irun rẹ̀ ò sí nǹkankan irun rẹ̀ ò sí kíni kò sí nǹkankan tó ba irun rẹ̀ jẹ́ ẹni omi tí wọn adé ní èmi ọmọ ké fati àwọn náà sórí àìké fati àwọn o fati fati àkéké o nínú orígun òrun ni lọ́kìrùn mi nítawọn torí ẹ̀ tí wọn gbé kalẹ̀ ká máa wá yàn pé ní èmi ọ̀fẹ́ eléyìí tó pé súnà lélẹ́yìí ni mo fi ní kálọ̀ wádìí nínú gbogbo àwọn sọ̀hábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ẹ ní rí nínú àkọọ́lẹ̀ kan bá pa wọn láṣẹ kan nìkan wá dìde wá béèrè pé èyí tó wí ṣe súnà ni àbí àbí màndúbù ni àbí bákan ni bọ̀tà àwọn àfáà tí wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ pẹ̀lú ìlànà nínú ṣẹ̀ríà Islam ni wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ ni torí pé wọ́n rí i pé ní àwọn òfin kan bẹ tànàbà Muhammad sallallahu alayhi wa sallam tó pa wá láṣẹ rẹ̀ inú ọ̀nà tí wọ́n fi máa pín nǹkan pín nǹkan báyìí ó súnà ni àbí nǹkan báyìí ó kíni ọjẹ́ wájibu ni gbogbo ẹ̀ wọ́n mú látara ẹ̀ rí alukur'ani wa sunna ni ẹ jẹ́ n fún yín lápèjúwe lápèjúwe nísìnyí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man tawadda'a yawmal jumu'a fabiha wa ni'mat wa man fahuwa ahsan aw fahuwa afdal man tawadda'a yawmal jumu'a fabiha wa ni'mat wa man fahuwa afdal anabi ni ẹni ó bá sàlùwàlá ń jọ jimá sàlùwàlá náà lọ sára yìí sètú láàsì sá sàlùwàlá péjọ jimá ni ọ̀dà abẹ àmẹ́ ntọ́ bá wá ṣe kíni ẹ̀ntọ́ bá wá wẹ̀ o fàhùwà afdol eléyìí tó ṣe kíni ọlọ́lá jù irú làwọn àfáà ni wọn gbé ok ajẹ́ pé ẹni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí tí ọ̀rá yé wẹ̀ kò dáràn nǹkan kan torí pé uslub method tá nàbì fi gbé kalẹ̀ bá nàbì bá fẹ́ kó pé ní a máa ń dandan ó ní bí ti ṣe wí irú àwọn eléyìí ni wọ́n máa ni wọ́n torí ẹ̀ kalẹ̀ pé lawla example mi tunu anabi ni lawla an ashukọ ala ummati la amartuhum bisiwaki inda kulli salat anabi ni tí e bá ṣe pé nfẹ́ kó ìnira báwọn àlùmọ̀ mi ó wù mí kò bá dà ìnbá pa wọ́n láṣẹ pé kún wọn mọ rorin ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ method dá anabi fi wù yẹn ìtumọ̀ ni pé ní kí wá ṣe dandan ká wá pé ní jáde orin rẹ̀ dà ṣẹtigẹẹti báwọn ní sìn ní tó fà táwọn afáàfin pè ní ẹgbẹ ah eléyìí ọdà àbọbá ṣe àmọ́ bí ọba ṣe bá nàbì náà ṣe wí sallallahu alaihi wasallam lawla an ashuqqa ala ummati e ìbá ṣe pé kí n má kó nira báwọn àlùmọ mi la amartuhum bisiwaki àpèjúwe bẹ ọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú sharia islam eléyìí ni ìdáhùn sí ìbéèrè sheikh abdulmumin jazakumullahu khairan. one two three four five six, seven, eight, nine, ten, eleven, twelve. Now. No. Mm. <coughs> mo fẹ́ kí ẹ bá ṣàlàyé ọ̀rọ̀ súnà yẹn dáadáa torí tọ́sẹ̀ ń bẹ̀ ni pé àyàn tó máa ń sọ pé etí ń jẹ́ fárídù òun ni tó bá wà nínú kúránì ètò àyẹ̀pọ̀ wa ti wá lọ́dà nábì yẹn kò sí tọ́jọ́ rẹ̀ yẹn ń bẹ̀ mustahabu mustahabu náà ni pé ṣé súnà ìwo tí ń jẹ́ súnà ni pé mustahabu ni òkè ní àdìsí nìkan láti rí. ẹlẹ́hùn náà ló ń ti insha allah ó sì tó bẹ́ẹ̀ ẹ̀ torí pé téèyàn bá gbàgbọ́ iye ìpìlẹ̀ ẹ̀sìn ká tó máa sọ ọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ kí eléyìí gan ni ó yẹ ká kọ́ gbọ́ òun ni pé anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní òtítùl qur'ana wa mithlahu ma'ahu òtítùl qur'ana wa mithlahu ma'ahu ọlọ́run fún mi ní alukur'ani ó sì fún mi ní irú alukur'ani pẹ̀lú rẹ̀ kí ni irú alukur'ani mithlahu la nabi wí anabi ọgbà lérò pé ní sunna ń dà gẹ́gẹ́ bí alukur'ani ní gbogbo ọ̀nà àmọ́túmọ̀ rẹ̀ ni pé ní mithlahu fi wujubi ta'a utitu alukur'an wa mithlahu ma'ahu anabi lọ́lọ́run fún mi ní alukur'ani ó sì fún mi ní nítorí bí alukur'ani náà pẹ̀lú ní sunna ìyẹn ni pé ní alukur'anu mithlu sunna nípa pé ni ntí kuraani bá pa wá láṣẹ túláàsì ní ká tẹ̀lé ntí sunna bá pa wá láṣẹ túláàsì ní ká ṣe ni túláàsì ní ká tẹ̀lé ká mú ẹ̀rí wá nú alukuraani kẹrìmù tó wí bẹ́ẹ̀ ọlọ́run sọ báyìí fún wa nú alukuraani kẹrìmù ọlọ́run ní wa ma atakumu rasulu faish fakhuduhu asẹnu látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní wa ma gbogbo ntó jisi ọlọ́run bá ń wí fún yín ó sì di ni kẹ́ ẹ gbà òun ni pé ní kámọ́ gbọ́ yé pé ńgbà tá a ní súnà lélẹ́yìn ni pé inú alukurani nìkan láti máa rí ntọ́jọ́ràn yẹn inú súnà láti inú àdìsí láti máa rí ntọ́jẹ́ súnà kò rí bẹ́ẹ̀ ibùn ń bẹ nú alukurani kẹrìmù tí èso ọ̀ràn yẹn náà ń bẹ nú alukurani kẹrìmù tí èso kíni tí èso pé ọ̀ràn yẹn dandan ni tó yẹ pé súnà ni ń bẹ nú kíni ń bẹ nú alukurani kẹrìmù náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ àánú súnà ń ta fẹ́ fàyọ́ ń bì yìí àti sunna nabà muhammad sallallahu alayhi wa sallam méjèèjì la máa rí ntọ́lọ́wọ́ àtànẹ́bí pẹ̀lú ọ̀ràn yẹn bẹ́ẹ̀ a sì máa rí ntọ́jẹ́ mustahabu àbí sunna bẹ̀ náà àmọ́ kìí ṣe ká wá pín pé inú kurani nìkan láti máa rọ́ràn yẹn inú àdìsí láti máa rí sunna ilé yóò rí bẹ́ẹ̀ wallahu ta'ala a'lam. ẹ dákun àwa tí a máa wà ní apá làáfíà báyìí ìmọ̀ ọmọ mi lakọ́ yẹ pé àwọn tó bá wà báyìí lápò ọ̀tún mi ni máa fẹ́ gba kwẹ́sà wọn ní tí wàá máa ṣẹlẹ̀ pé ká tó wá dé ọwọ́ iwájú bíi á sì máa gbà tó bíi mẹ́wàá ẹ dákun ká máa a máa fi sáàrin tábà tí ń gba bí náà one two three four a máa bọ́ sí ìyá yín náà ìrètí tó ń fa ní pápọ̀ tún mi lè mi máa fẹ́ kọ́kọ́ ẹ bisimilá dábàá wa aha ká máa tó lọ báyìí ẹ yóò dà bẹ́ẹ̀ bí nọ́mbà ten eleven ni máa kà àwọn tó wà lọ́wọ́ wájú yà yìí. asalaamualeykum tí lọ́wọ́ kásò náà ẹ sọ pé ibi tí wọ́n ti ṣe tí wọ́n ti lo masihu níbi hadith níbi masihu tí wọ́n ti lo masihu pé ń túmọ̀ pé ẹ̀ẹ̀kan náà ṣe lẹ́yìn tó bá jẹ́ tó bá bẹ̀rẹ̀ ni pé tó bá jẹ́ pé bíi kúfù náà ni ṣé ẹ̀ẹ̀kan náà lẹ́yìn àṣẹ yẹn àbí ẹ̀mẹ́ta. kullu ma kana mamsuhan gbogbo tó bá ti pé masuhun sharia ni ase ṣe kò ní adadu ata masu ala al-khuffayn ká fọwọ́ pa n ta fa bẹ̀rẹ̀ ni pé bí yẹn bá wọ sọ́ọ̀sì àbọ̀wọ́ n ta ń pè ní kúfù bóyá sáré tó ní kúfù ń bì ó tiẹ̀ wù mí pé kí n mú kàwá ń jọ́ kàgbé ká tiẹ̀ rí pé kúfù ṣé arẹ́ntó ní kúfù ń lé ẹ̀rọ kò ṣe kọmọrùdín bóyá kẹ torí ọ̀pọ̀lọpọ̀ wa kàn máa gbọ́ nu tíra ni pé anabi ni alimọ́sí wa lálẹ́ kófì káfíntì ń jẹ́ kófì hàn wá sọ́ọ̀sì la mọ̀ ń bì but kófì yìí òun tún fẹ́ súnmọ́ bàtà ju sọ́ọ̀sì lọ so irú eléyìí lẹ́yìn àfa àbẹ̀rẹ̀ pé òun lèyàn wọ̀ ni àbí sọ́ọ̀sì lèyàn wọ̀ ni tíyẹn bá fẹ́ fọwọ́ pa ń gbé pé mọ́sùlù náà sẹ́ẹ̀mẹ́ta ní abẹ́ẹ̀kan òun la zọ gbogbo tó bá jẹ́ mọ́sùlù nù sẹ̀ríà kò ní ìdí ẹ̀mí jẹ́ mẹ́ta ẹ̀ẹ̀kan náà ni. àdìsí sọ̀rọ̀ àgùfàrà láwọn máa tàkàdá wọn ní Zambia mo á fẹ́ béèrè pé ṣé gáfàrà àwọn ṣé agbárò kàbáyìrì náà wọnú àwọn gáfàrà àbí lámàm lásán ni. Ah, wọ́n ní hadith ní gáfàrà Allahu lahu ma taqaddama min dhanbi ẹ rí i pé hadha amun pé gbogbo ẹ̀ṣẹ̀ pé Ọlọ́run ní òun ò gbogbo ẹ̀ṣẹ̀ jìn àti wàá mọ̀ ń alẹ́ kọ̀ọ̀kan bíi mí ń bẹ tí nǹkan kan wà ní a wà rí nẹ́sùn mi tó ṣe kíni tó ṣe mọ̀kọ́ yádùn tọkọ̀ yádà rẹ̀ òun ló fi léwu ká tún pe àkíyèsí ara wa síbí àwọn làwọn afáàfin máa ń kìlọ̀ pé ní èèyàn mọ àyà kan àyà méjì súrà kan súrà mẹ́rin súrà márùn-ún àbọ̀mọ̀ àdìsí mẹ́wàá àdìsí ogún kò gbọ́dọ̀ gbégbá kalẹ̀ kí wọ́n máa ṣe fatiwa o. alimami ahmed bin hanbal alimami ahmed ibn hanbal rahimahullahu ta'ala nínú àwọn àgbàfà ìsìlámù ni wọ́n wá bi imaamu ahmadu pé rọ́júlùn yaxfadu asharata alaafi hadith pé ọkùnrin kan bẹ tó mọ ẹgbẹ̀rún mẹ́wàá hadithu ayufti sekoma ṣe fatiwa imaamu ahmadu ni a ah, fatiwa bò hafidha khamsina alifa hadith ọ̀dà ẹ̀ńtọ́ ha fifty thousand hadith ńkọ́ imaamu ahmadu ni mufti bò wọ́n ti ṣe fatiwa wọ́n wá bi imaamu ahmadu pé hafidha mi ata alifi hadith ọwọ́ aha hundred thousand hadith imam ahmed ẹgbẹ́ kí ló wáyé òní arju oṣeéṣe nípa báyìí ni pé ẹ rí i pé ní táwọn afa máa sá fún jù òní fatiwa torí pé ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ẹnitọ́ bá ṣe fatiwa fún yàn tí fatiwa wọn wá rí bẹ́ẹ̀ bí tọ̀hún bá fi lọ́ọ́ kọlu ẹsẹ̀ fa ifmuhu ala aftahu anabi lẹ́sẹ̀ òun ọ̀ lẹ́sẹ̀ sẹ́ni ó ní báyìí ni ó ṣe é ni òun ló ṣe fatuwa fún ọ fa ifmuhu alaman aftahu ló fi jẹ ló fi lèyàn fi máa sá fún fatuwa so eléyìí ó ń bẹ nínú tí níbi tá a fi yà lọ bẹ̀yẹn ni pé n táwọn afáàn sọ tíráì láti sọ ni pé ńgbà téèyàn mọ̀ pé hadithu kan jẹ́ ọ̀sẹ̀ tẹ̀kìyìdù hadithi kan ọkàn gbọ́ ní sìnkú ọlọ́wọ́ san àfa alẹ́sìn dáadáa gáfara Allahu ma taqaddama min dhanbihi ọlọ́wọ́ forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn mutila kò lélẹ́yìn lóòótọ́ àmọ́ anagba Muhammad sallallahu alayhi wa sallam ó ti kọ̀ yádàá mutlaq yìí ń bò mí anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní alfaraidu asolawatu alkhams waljumucatu ila aljumucati kafaratun lima baynahuma idha idha ijtunibat alkabair ìdá oṣù <laughs> ní bàtí kaba ànábì ní ogbon tí ń bá ń wá báyìí pé bẹ́ẹ̀ bá kí wọn ọlọ́wọ́ forí ẹsẹ̀ rẹ̀ jìn ẹ̀mí ẹ̀ bá kí jẹ́mọ̀ kan sí kejì ọlọ́wọ́ forí gbogbo tí ń bẹ láàrin méjèèjì sí ànábì ní ìdá ètò ní batil ká kéèyàn ó jìnnà sí kaba ìrìlógún ẹ o àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ làmọ́mọ́ ẹ̀ṣẹ̀ kò lè má ṣe ẹ̀ṣẹ̀ tó pé yìí ò lè bọ́ ń bẹ̀ láti má ṣe tí ìṣẹ̀ṣẹ̀ kaba ìrì òun nírú hadithi báyìí ń báwí ẹ wallahu ta'ala a'lam. Ah, bisimilahi abdullahi nígbà tí ẹ ń ka àdìsí ẹ fún wa ẹ ṣàlàyé kẹ́límọ̀ nǹkan tó ń jáde mẹ́rin pẹ̀lú súnmọ́ súnmọ́ so nígbà tí ẹ ka débi ah, súnmọ́ tàmọ́dúnmọ́dọ̀ kò sí súnmọ̀ láàrin ìtàmọ́tòmọ́tò àti ìwà ìsítàṣàkọ̀ so ṣé nígbà yẹn bá àlàyé fẹ́ ṣe ṣé a máa fomi ju ẹnu wa mọ́ imú lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ náà ni tàbí ẹkùn bẹ́ẹ̀ no ibi di same thing náà ló ṣe nígbà tó di súnmọ̀ mọ́sá àbẹ̀rẹ̀ àti kò sí ti etí ń bẹ̀ so bá àlàyé fẹ́ ṣe ìbẹ̀rẹ̀ náà ṣeun gan insha allah ta'ala hadithi ti alimami abdulgani mu wa ń pọ̀rọ̀ àlùwàlá ó tó mẹ́ta ọ̀kan lára yìí kà fúnra wa lónìí ni gbogbo béèrè tẹ béèrè yóò padà jáde ńbẹ bọ̀tí ńgbà tẹ béèrè nísìnyí inú tí ó fa tí Umranu fi sọ báyìí ni pé a padà kà á pé inú tí ó wá lánàá bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó sàlù alámẹ́ngbà mi tó ṣe pé ní omi ẹyọ kan tá nàbì ti bù òun náà ló fi ṣe kí ni ló lò fẹnu ló sì lò fún imú ìtumọ̀ ẹ̀ ilé but insha náà níbi àdìsí tí ẹ kà yẹn ó ń sọ àwọn àkáàní yẹn ní ẹ̀mẹ́ta ṣé kò sí ẹ̀rí fún ká ṣe kíní ẹlẹ́kọ̀ọ́kan àti ẹ̀mí. wọ́n ní àlùwàlá tí Usmanu ṣe fún wa radiyallahu anhu ó gba àwọn ibi tí ó jẹ́ fífọ̀ mẹ́rin pé ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ni wí àfa wa béèrè pé ṣé kò sí ọ̀rọ̀ ìpá àwọn gbọ́kẹ́bẹ́ yẹn lè wẹ̀ lẹ́ẹ̀kan abẹ́ méjì insha allah inú àdìsí tá a padà kà eléyìí náà padà débẹ̀ but ní dáhùn sí ni pé ẹ̀rí ń bẹ fún lóòótọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀sàlùwàlẹ̀ ẹlẹ́yọ̀ kárí anabi muhammad sallallahu alaihi wa sallam ọsàlù alọ méjì rí anabi sallallahu alaihi wa sallam ọsàlù alọ mẹ́ta rí àmọ́ bí yẹn bá fẹ́ rí ládàá tí usman ní anabi kọ yìí bó ṣe kà á sínú àdìtì bẹ́ẹ̀ lè yẹn ṣe gbọ́dọ̀ ṣe kíni bẹ́ẹ̀ ló ṣe gbọ́dọ̀ ṣe naam bàtà padà ká àdìtì ẹlẹ́yọ̀kan àti méjì náà insha allah. sáàyè ìbéèrè mi ni pé màtẹ́ sáré àwọn àlọ́lá yẹn so màtẹ́ di bíi fífọ́ pa orí so ẹ̀ pa etí so. salamu alaykum rahmatulah ìbéèrè mi lórí hadith tí a kà ní last week ipe tí ajá bá ẹnu bọ igbá tá a fi fọ nǹkan àlùdà ọ̀làdàbà ẹni ẹ̀gbin ni ìtọ́ ẹnu ajá náà tí ẹ̀ bá fi bóyá bàtà fi wà lóko àbáyé àmọ́ àgbọ̀ hadith rẹ̀ tẹ̀lẹ̀ àgbọ̀ hadith rẹ̀ tẹ̀lẹ̀ àṣẹgbọ́n sìn ajá ti tẹnu bọ igbá wa àti ẹ̀mọ́ nìkan àfi kí àyílá fi káàsárì fún àìmọye káìpọ́dún ọdún mẹ́ta mẹ́rin bó láyé ṣe pẹ̀lú àwọn ọ̀run tá a ti kí sí ẹ̀yìn yìí àbíkọ́ yẹ pé òbí tó <clears throat> bìyàn tó ti fi kíní irú kíní ṣe àlùwàlá tó ti fi bọ́ síwájú ọlọ́wọ́n ba kí ẹ̀ ń lè ṣe ní. ọlọ́wọ́n sàn ilẹ̀ sàn dáadáa ara ń tí ó dáa púpọ̀ nípa ẹ̀sìn Islam òun ni pé al-Islam yajubu ma qablahu gbogbo ń tí èèyàn ọba mọ̀ tẹ́lẹ̀ ayal Qur'an al-Karim tó yé níparí suratul Baqarah ọlọ́run ní rabbana la tu'akhidna in nasina aw akhta'na èyí tá a mọ̀ àbẹ́ yìí tí a fà ìmọ̀ sí tá a ṣàṣìṣe ọ wá nu hadithi kan pé ńgbà tí anabi muhammad sallallahu alaihi wa sallam tó ka àyà yìí fáwọn mùsùlùmí ọlọ́run wá ń dá wọn lóhùn pé qad fa'altu qad fa'altu qad fa'altu òun là nàbì fi wá ń sọ fún wọn pé tọ rufi'a an ummati al-khata'u wan nisyanu wa mastukri'u alayhi. òní pé ntẹ́yìn ọba mọ̀ tẹ́lẹ̀ tó ṣe mistake tó fi ṣe ẹnu pé njọ́ tẹ́ ẹ ti mọ̀ yẹn ìjọ yẹn lòfin ti wà lórí yín njọ́ tẹ́ ẹ ti mọ̀ njọ́ yẹn ni àmọ́ èyí tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ sẹ́yìn yẹn èyí ò ṣe nǹkankan àwọn sọ̀hábì anábà muhammad sallallahu alayhi wa sallam ńgbà tí jerusalem mọ́ kàábà ni kẹ́ ẹ má kọjú sí irú yìí ah ẹlòmíì ti ń kírun ní sin ọgọ́ta ọdún ni mélòó lókùn tí ó kì í mọ́ láyé ẹlòmíì ti kú sí ah ọlọ́run wa ń fún wa ń fún wa ń ro dùnú pé wa ma kana Allahu liyudhi'a imanakum ọlọ́run ò ní sọ ìmánì irun tẹ́ ẹ ti kí tó pé bíi tẹ́ ẹ mọ̀ mọ́ ibi tọ́lọ́ ní tẹ́ ẹ mọ̀ pé kò yẹ kẹ́ ẹ kọjú síbẹ̀ ni ọlọ́run ò ní ra aláre nípa báyìí ni pé gbogbo eléyìí fi ń yé wa pé ní ogun tí mùsùlùmí ọba mọ̀ tí ń bá fi ń ṣe kò láì fi bọ́tí tí mùsùlùmí bá ti mọ̀ wa. Ah, ok lápèjúwe nísìnyí irú ńjọ́ wa mọ̀ yẹn nísìnyí ó dá yín lójú pé irú gbáyìí nísìnyí ajá ti tẹnu bọ̀ several times lápèjúwe ẹ́ ǹtẹ́ ẹ̀sẹ̀ ni pé ni kò nídìí kẹ́ ẹ mọ wá sírò iye ìgbà tí ajá tẹnu bọ̀ pé iye ìgbà òun lẹ́wàá fọ̀ àti sọ fúnra ń bíi pé nínú sẹ̀ríà àwọn ń pe kíní kan ní tadakhulu al-ibadat tadakhulu al-ibadat ẹ̀ẹ̀kan péré náà lẹ́fọ̀ ìgbà tó bá dá yín lójú pé ah, ajá ti fẹnu gbélé yìí rí ẹ̀fọ́ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá ti lẹ́ẹ̀méje tí sẹ̀ríà ní ká fọyín kí wá pé kẹ́ ẹ wá sírò lẹ́ẹ̀méje ẹ̀ẹ̀méje iye ìgbà tájú ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀méje ẹ̀ẹ̀kan náà ni tẹ bá ti fọ báyẹn ẹ má wàá jẹ ká já yẹn o tún tẹnu bọ ọmọ láti ìgbà tẹ bá ti mọ yẹn so bí o ti jẹ nù. gbogbo àlàyé yìí náà padà wá gẹ́gẹ́ bí mo ṣe sọ àhàdíìsì tó lọ ń pa wudu kìí ṣe ọ̀kan nù tíra yìí but gẹ́gẹ́ bí ìbéèrè yín. Um, okay. Eh, ní ìpìlẹ̀ gbogbo ìbàdá àti táwọn mùsùlùmí máa ń ṣe nípìlẹ̀ láyà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kọ́kọ́ ṣe ń rọrùn débi pé kọ́dà bí wọ́n bá ń kírun lọ́wọ́ wọn lè máa sọ̀rọ̀ kọ́dà bí wọ́n bá ń kírun lọ́wọ́ níbẹ̀rẹ̀ ìsìláàmù bí wọ́n bá bí ọba necessitate pé kí wọ́n sọ̀rọ̀ pé ah, wọn láyé pẹ̀tọ̀ ọ̀dà níbi báyìí o bẹ́ẹ̀ bá ti ń kírun ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ìjọ yẹn lànàbí sọ hadithi pé inna fi sọ̀láàtì làṣọ́gùlà inna fi sọ̀láàtì làṣọ́gùlà pé iṣẹ́ tí kọ́ ìrójú tí ò ní jẹ́yìn orójú a máa wá sọ̀rọ̀ gan bẹ lórí irun ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ń bi irun mọ́ eléyìí ni ó mú di èèwọ̀ láti máa sọ̀rọ̀ níbi kíni láti bi irun but gbogbo àwọn ìbàdáàtì yòókù tó yàtọ̀ fúnrun à ń sàlùwàlá ni à ń wẹ̀ ni olófin wa nù hadithi pé tọ̀wáfù tá à ń ṣe yí ká lé ọlọ́run bí irun náà lòún rí illa anna Allaha abaha fihil kalam àmọ́ lọ́n ṣe lẹ́tọ̀ fún wa pé bí a bá ní nǹkan kan tó necessitate ká sọ̀rọ̀ kò sí nǹkan but generally ni pé béèyàn bá ń ṣe ìbáadà àlẹ́ ìbáadà àti ẹ̀sìn ọlọ́run téèyàn bá ń sìn èèyàn ń sàlùwàlá ní ìbáadà ní í ṣe ń ṣe tọ̀wáfù ní ìbáadà ní í ṣe gbogbo téèyàn bá ń ṣe kò bójú mu kó ipá ròyìn ọ̀rọ̀ ayé lèyàn wà máa ṣe ń bẹ́ẹ̀ but kò ní effect tó bá yẹ pé ní nǹkan kan necessitate kéèyàn sọ̀rọ̀ ń bẹ̀ pé wọ́n wá bàlù alájà àbọ̀dálù alákùnrin hàn kò rí bẹ́ẹ̀ irun nìkan ni ọjẹ́ ìwọ̀ láti sọ̀rọ̀ ní orí irun Allahu ta'ala alam naam naam naam. ala hal ẹja sọyún di tá a padà ka àwọn hadith. oníbèrè ni kíláwọn kẹwà ń sàlàyé sókè nípa àgbà tí mẹ́rin bá. bá fi sétí òun náà là á máa fi sétí ni àtàbà fi pa orí òun náà là máa fi pẹ̀tí nígbà míì ní fi máa wá pé lọ́la ti dáàkọ pé mọ́sùn ráàsì nígbà èkó mẹ́kan náà nínú ẹ̀ fi tún mẹ́ńṣà pé ọ̀pọ̀lọpọ̀ ìtìmọ̀ inú àdìtì mi sì ń bẹ tí ó mẹ́ńṣà rẹ̀ tó yá lè. but ká mọ̀ pé ní apàdà ṣàlàyé pa rẹ̀ but ká mọ eléyìí látò ní pé kì ṣe pé tí ò sí nù àlùwàlá o. naam wọ́n ní jẹ́ ó di dandan fún obìnrin tí máa ń ṣe àlùwàlá bó ń tọ̀ sí kọ́nà ni ẹ̀ ìyàrá tí máa ń ṣe àlùwàlá bí ǹjẹ́ ó jẹ́ túláàsì kó ń tọ̀ ń kó bo eré ẹ̀ kó bo eré ẹ̀ kó cover eré ẹ̀ eh, only it is compulsory for a woman to cover her head when performing ablution. tí bá ń ṣàlùwàlá lọ́wọ́ nínú ilé ara rẹ̀ tí èsì ta. torí pé obìnrin ọ̀lẹ́tọ̀ àti sí orí kalẹ̀ náà obìnrin ọ̀lẹ́tọ̀ àti sí orí kalẹ̀ ń ta bọ̀dbọ́yà tí mo gbọ́ yé gbé àlùwàlá yìí ni pé tó bá wà nínú ilé ara rẹ̀ nínú ilé ara rẹ̀ ẹ bọ́yọ̀ wà ní balùwẹ̀ rẹ̀ àbí nǹkan kan kì í ṣe dandan ni kò bo orí rẹ̀ tí n bá ń ṣe àlùwàlá lọ́wọ́ tọ́ba wà láyé ibi tí sẹ̀rí àgbà láyé pé ó lè fi àwọn kankan lẹ̀ ní òhò ara rẹ̀ àmọ́ obìnrin ọ̀lẹ́tọ̀ àti fi orí rẹ̀ lẹ̀ bí máa ń sàlùwà láǹtà kọ́ra bí o sàlùwà lánà obìnrin ọ̀lẹ́tọ̀ àti máa fi orí rẹ̀ lẹ̀ ń ta. wọ́n béèrè ni pé kí ẹ bá ń ṣe ìyàtọ̀ tó wà láàrin wájib àti fardu alfardu walwajib. wọ́n ní kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wájibu àti kí ni àti fardu mo rò pé tó béèrè béèrè yìí ìbéèrè tó nídìí àlàyé púpọ̀ ní ìbéèrè àwọn ọlọ́mọ kéwú lọ́jọ́ torí pé n tá pè ní fardu àti wájibu lọ́dọ̀ jumhurul ulama lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa kò sí yàtọ̀ ńbẹ lọ́dọ̀ kọ́dà lọ́dọ̀ gbogbo àwọn àfa in the end kò sí yàtọ̀ ń bi àtàrù wọn effect wọn but kí lẹ́nu yàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé àwọn tá n pè ní alhanafiya àwọn tí wọ́n wà lójú ọ̀nà madhabi imaamu abu hanifa àwọn ni wọ́n pín ọ̀ràn yẹn sí oríṣi méjì wọ́n ń perú oríṣi ọ̀ràn yẹn kan ní fardu wọ́n ń perú oríṣi ọ̀ràn yẹn kan ní kíni wájibu àmọ́ lọ́dọ̀ ètò pọ̀jù nínú àwọn àfa alifarudu huwa alwajibu walwajibu huwa alifarudu ẹni tí mo fi wá ní kọfẹ́ sí ìfẹ́kìtì kankan fẹ́lẹ̀ ni pé bẹ́ẹ̀ bá wá bí àwọn tó tẹ̀lé imaamu abu hanifa àtàwọn tí ó tẹ̀lé àwọn àyè síngbà tẹ ti ní fárídù ọ̀tọ̀ wájibu ó fi hàn pé èèyàn lè fi wájibu lẹ́ẹ̀kan wọn hàn àti wájibu dandan tí wọ́n pè ń wájibu àtẹ̀yí tí wọ́n pè ń fárídù gbogbo wọn panupọ̀ pé ni agbọ̀dọ̀ ṣe nù sẹ̀ríà but ní kúkúrú ntọ́fà táwọn náà fi pín ni pé wọ́n ní máa ṣẹlẹ̀ ńgbà míì tí ó ṣe pé ẹ̀rí tí a lò fún nta tí sẹ̀ríà bá pè ń dandan wọ́n ló lè jẹ́ pé dalilun tí ó jẹ́ kíni tí tí ó sì àbí tí ó jẹ́ ńgbà mi tí ó jẹ́ dalilun zanni ni mo fi ní béèrè àwọn ọmọ kéwù lélẹ̀ ntọ́ba jẹ́ ma sábàtà bi dalilil qat'i òun làwọn Abu Hanifa àtàwọn àjọ rẹ̀ ń pè ní fardu ma sábàtà bi dalilil zanni òun ni wọ́n ń pè ní kíni wájibu so but eléyìí ń practically kò sí any effect fún torí pa tiẹ̀ kínní àtẹ̀kejì wọn gbogbo tí ń bá ń jẹ́ wájibu àti fardu wọ́n gbà pé òun ní téèyàn bá filẹ̀ nu sẹ̀ríà ọlọ́wọ́n jẹ́ yẹn yàn parẹ́ bó ti yẹ ní kúkúrú yẹn assalamu alaikum.